ó tún wá ń tò lórí ara wọn ìbí mo ti wá rán opportunity àti sọ̀rọ̀ fún ni pé nígbà wọn fẹ́ máa lọ ní ah, ẹ̀dẹ́kùn lísì gbólóhùn àdúrà kan ẹ ṣe fún wa ah, mo ní ṣe ẹ̀fẹ́ ká dùn àwògbà <laughs> mo ní ah, kọ́gbà náà ni tí wọ́n máa ń ṣàdúrà fún yín níbi báyìí ah jọ jímọ̀ jímọ̀ àwọn àfa alábájá àwọn àfa gbìnrin kan mo ní kò lè gbà wọ́n ní èmi kò lè gbà ìdí tí mi ò fi ní sàdúrà fún yín èmi ò lè ṣiṣẹ́ bọ́ra ẹni kò lè gbà mo ní ò lè gbà gbogbo oníkílọ́fà gbogbo tẹ tó jọ yìí kò lè jáde àwọn gbà hmm. wọ́n kà sí báyìí ní ti lọ́ntì mi wọ́n padà rí mi padà wọ́n náà wò náà pé ah, ah owó táwọn máa ń ṣe àdúrà fà ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń ka nǹkan báyìí fáwọn ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń ṣe nǹkan báyìí fáwọn àwọn ìsáà rí gbígbà rẹ̀ náà nìyí ní tí ọjọ́ bá ní opportunity ni tí wọ́n bá lọ bá lásán tí ò ní dìbà kà gbọ́ ṣùgbọ́n ara wọn ààyè bá ní àwọn àfáà sábà máa ń lò mọ́rò fúbọ́yá tí a bá súnmọ́ èèyàn ńlá mọ́rò ìfúbọ́yá àìmọ́ tí kárò tí rẹ̀ mọ́rò fúbọ́yá dùn sí I expect ọjọ́ tí tí ó wọlé sí lára tí ó gbàdàdà àwọn àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ti máa ń nìyẹn wọn ò ṣe kojú bá nílẹ̀ kan náà pé kìíní yọ da yọ rọ̀ bí ìṣẹ̀lẹ̀ ni pé ta ló pè ọ́ àbí jáde jáde jáde jáde jáde torí pé ọlá rẹ̀ ó gùn àti pòtọ́ wà yọ ọmọ dàdá ọ wà máa farabalẹ̀ tó fi rí opportunity náà bó ti jẹ́ nìyẹn o ẹ lọ ṣe bẹ́ẹ̀ bá ti ṣe kásá fọ́tò mọ́ náà náà ọ yà fa. tí a bá ti tó sáàpù wa ibi ẹgbẹ́ ẹ̀sẹ̀ láti púpọ̀ ìjọba ìṣúná àwọn ọgbọ́dọ̀ ìmọ̀ abẹ́bẹ̀rẹ̀ pé jẹ́rìí ti ẹ̀wà fún ilé bẹ́ẹ̀ ni ọ̀dà mìíràn bá lè fi kókósẹ̀ kan kókósẹ̀ ọ̀dà kò sí láì fún bẹ́ẹ̀ sòtì ẹ̀mọ́ kan ti ń ṣe pé ọ̀dà katakítì ṣùgbọ́n kókósẹ̀ ò lè kan kókósẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀rùn tí wọ́n yìí parí ẹni kọ́kànlá ọmọ yìí tó bá ti jẹ́ pé ọ̀fẹ́ máa fi kókósẹ̀ rẹ̀ kan kókósẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n yẹ parí òní rírun yẹn gan kí mọ́ kókósẹ̀ lọ́rùn ṣe kí ni lọ́rùn ọmọ nípa. ìdí ẹ̀ táwọn onímọ̀ kápítà láyé gbé especially ibn Uthaymeen rahimahullah àtàwọn míì náà wọ́n ní gbogbo àlàyé yẹn wọ́n sọ fún ọ yí pé bí ìgbà tá a bá lága nǹkan ni pé apá nǹkan dé lẹ́fù tí òye ó dé. nígbà tó dáhùn sọ pé hatta yalija al ní ọlọ́run sọ pé àwọn kèfèrí òní wà àlìjánà títí tí abẹ́ ẹ̀ràkọ́mí tí ó fi wọnú ihò abẹ́rẹ́ fẹ́mọ́ fọ abẹ́rẹ́ táàmà kò wú bọ̀ yìí owú gan ọ́yẹ̀ tẹ̀mà síbẹ̀ àyíkó tó wọ̀ wọ́n ní tíràkùnmí ó fi kọjá nínú ihò abẹ́rẹ́ tó fi jáde tó ti tèjì tó ṣe é ṣe wọ́n sọ fún wa pé kìí ṣe tó wọ́n náà wà múra kàn mí ọwọ́ àmúhù abẹ́rẹ́ sílẹ̀ bá wà máa pé ọ̀sà àwọ̀ àwọn oríṣiríṣi àsàmà bá ń bẹ nínú èdè ah, àsàmà bá ń bẹ nínú èdè wọ́n èròǹgbà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí wọ́n sọ́mọ̀ ní pé kò gbọ́dọ̀ sí spéèsì kankan láàrin ẹ̀yìn tẹ́ nìkíun kókósẹ̀ ò lè ka kókósẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀rùn dé parí rùn kódà àwọn kan bẹ́ẹ̀ tí ò lè kàn láíláí tẹ́ kírun tán for example afẹ́ ìmọ̀ bọ̀ wá ẹ̀yin lẹ́fẹ́ báyìí ọ̀yà ọmọ mi kékeré kan ọ̀yà àbùtàwà àbàbí ọmọ mi ọmọ bàbá bàbá àyìn lẹ́jọ́ fẹ́ kí wọn ọ̀yà ọ̀yà kútó lẹ́gbẹ̀ẹ́ yín láhàn ẹjẹ́ mi ò lápá bí lápá bí mo ti fẹ́ wò fọ́wọ́n ọmọ bàlápá bí lẹ́gbẹ̀ẹ́ fọ́wọ́n bàlápá ọ̀dọ̀ yín náà ọ̀yà kó fi kókó sàkókó kó sẹ́yìn bóò ní ó ti ṣe ẹjẹ́ kó fi kókó sàkókó sẹ́ wọn tó ti kàn jọ́ kan wàá jọ́ kan ní túláàsì ẹ̀yin náà máa ṣe ẹ̀yin náà ẹ̀yin náà máa wọ́n. <laughs> kò sí èsè ó ti wà nù nọ́sù àdìsí bá alìkáàbù bilkáàbù wọ́n ní tẹ́sán fún ni pé ẹjẹ́ ó dí dáadáa bọ́lọ̀mọ́ wá ní kẹsẹ̀ ìwọ àtẹ́ntẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín kó ṣe déédéé ara wọn tí kókó sẹ́yìn kan kókó sẹ́ fàbí hawa ní àná kì wá sọ pọ́wà sọ ilé ìdí ṣúgùlù ṣáàbìl iṣẹ́ tó yẹ kún gan lọ́wọ́ mọ́nítọ̀ bí ṣe ń wulẹ̀ nígbà ẹsẹ̀ ni ọmọ wù sáà kò wòrún mọ́ kò wó nǹkan kan tó yẹ mọ̀ tí ọba rọrùn ìpìlẹ̀ sí ní pé kúkú kókósẹ̀ ò lè kan kókósẹ̀ bọ́ bá ti kàn níbẹ̀rẹ̀ ẹ̀rùn kò lè kàn tí òun ìparí náà so ẹ má fojú lámẹ̀ tó wọ́n ti ń ṣe o tó bá jẹ́ pé ọba rọ̀ lọ́rùn láti ṣe tí ó sì ní kó bá rẹ̀ so àwọn náà tó jẹ́ sí pé ìwọ̀nba tá a bá lè ṣe ẹlòmíì ìkànnà ọmọdérin ẹ̀ ó mú ju nǹkan mìíràn tó bá gbé sí ọlẹ́gbẹ̀ẹ́ báyìí yọ dànù ẹrú ni bẹ́ẹ̀ ṣùgbọ́n

ọgbà tí ọba sí iye tó bá di jọ́ mi tó bá ti di masára tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́tò lẹ́gbẹ̀ẹ́ wọ́n bá ti kó bọ̀ wallahu ta'ala alam subhanakallahumma wa